gọ́vnà ṣèyí mákindé ẹ má mà joyè ìran afẹ́ajẹ máfíàyó ti ń fúnni lóko òdí ọ̀pẹ rò kí ló dé tá a bá fàgò fún ṣàngó á dúlẹ̀ tókùntókùn àá wọ́n pọ́nmọ́ ẹlẹ́fọ̀ọ́ ó lẹ́fọ̀ọ́ òun ò ṣe tàkìtàn ẹ dákun ta ló bí lẹ́jọ́ kí ló dé wọ́n ní láǹfààní ká máa fúnjọba ìbílẹ̀ lówó tiwọn náà látàsùnwọn ìjọba àpapọ̀ ẹni ọ̀rọ̀ yìí kò fẹ́ tẹ́ yín lọ́rùn ìjọba àpapọ̀ tí ń láǹfààní tí ń sanwó tí ń ṣe wọ́n mówó tí yín lọ́wọ́ ni ẹ ṣáà fẹ́ jẹ́ ká bọ́ lóko amúnisìn ẹ fẹ́ jẹ́ kíran Yorùbá bọ́ lóko ẹrú ayẹwo yìí bèèyàn re ẹ sì láǹfààní imí títí ẹ sì fẹ́ láǹfààní ẹ fẹ́ fi bó jẹjẹ nítorí imí títí tí ń bẹ létí àwọn gbẹ̀gìrì nìyí tá a bá ní kánùnù ká máa jẹun lọ bójú bá kú ọkàn ò ní kú o kí ló dé ṣé gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé bàràpá méjèèje tó fi dókè ògùn ṣé gbogbo bẹ̀ lójú yín tó lẹ̀ tó àbájọ tó fi jẹ́ pé gbogbo àwọn ṣíàmánù ìjọba àbílẹ̀ ọwọ́ wọn ò tẹ́nu gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ lábẹ́ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n rí nǹkan kan ṣe àṣé ó jẹ́ òye wa gbangba gbangba pé gbogbo owó wọn ọwọ́ ẹ̀yin gómìnà ní láǹfààní ní ń parẹ́ sí lẹ́fí ń pọ̀n kánlá ẹ wá di ọ̀dẹ́lẹ̀ síkìnì túyẹ̀rì ètè bá a bá wí làwàlẹ̀ wá sìn ẹ jẹ́ káwọn alága àbílẹ̀ tí wọ́n fẹ́ mójútó gbogbo aráàlú ẹ jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sówó wọn. kí ló dé kí ló dé gan-an tẹ́ ẹ fi wá mú gbogbo ẹ̀ kókókó bí ojú ẹja ayé rí bọ́rọ̀ yìí dùn yín àmẹ́yìn òrí ti yín gbé sára ló jẹ́ fi láǹfààní kẹ́ ẹ bọ́ síta gbangba mọ́ ẹ pariwo. orí ayé ti gbọ́ kọjá àrò àná alága àbílẹ̀ tó bá láǹfààní tó bá gbowó bí ọba ṣe nǹkan kan ayé ti kọjá ọjọ́ àná táyé wà lójúgùn ṣèbánu kẹsàn tí ń wọ stéètì kankan oníkálukú mọ̀ tẹ́lẹ̀ èyí tó fẹ́ mọ wọ local government afẹ́mọ́ ríwo táwọn ṣe àmà local government fẹ́ mọ fi ṣe tá a bá gbàgbé kí ló sọ Jonathan dẹnílá tí gbogbo ayé fi mọ̀ pé ó yẹ kó wá ṣe vice president ó bẹ̀rẹ̀ láti ibi ṣíàmà ni àlàó àkàlà kí ló sọ bàbá dolóṣèlú tí gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ mọ̀ láti ibi ṣíàmà local government ni kí ló dé ẹsẹ̀ ń pàràwọ̀ máwọn ṣíàmà local government lára ẹ̀ yọrí nǹkan ṣe ẹ dákun ẹ jokun wọn lẹ̀ ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ̀nba tó bá kàn yín ẹ pín síbi tó bá yẹ ká ẹ pín sí ẹ jẹ́ káwọn local government náà ní autonomy tiwọn ẹ̀yin ò sí lábẹ́ bàbá sọ wípé tá bá la bọ́ kò lóko ẹrú àwọn godfathers kí lẹ́yìn náà fẹ́ ṣe lórí àwọn chairman local government orí that is called godfathers supremacy lẹ́fẹ́ láǹfààní lẹ́fẹ́ ní orí ṣé gbogbo ọ̀nà tí ń bẹ lókè ògùn lẹ́dẹ́bẹ̀ each each local government ni wọ́n ní ọ̀nà tiwọn ẹ jẹ́ kí wọ́n ráyè ṣe nǹkan tí ń jaráàlú wọn lógún gangan kò dìgbà táráàlú bá ta bánà tí wọ́n ń dé bọ̀dì wá sí ọ́fíìsì yín kẹ́ ẹ tó mọ̀ wípé wọ́n lẹ́tọ̀ọ́ sáwọn ẹ̀tọ́ tiwọn orí ohun tẹ́mi ọba ààrẹ sọ ni wípé gbogbo àwọn local government tí wọ́n ti láǹfààní kí wọ́n àwọ́ọ̀dù we need more local government tá a bá ní more local government fọ́ǹdì tẹ́ ẹ bá fún local government gangan yọ láǹfààní yọ ọmọ wúlò gbogbo àwọn local government tẹ́ ẹ kírètì lẹ́kọ̀ọ́ tó bá ṣeé ṣe ẹ buwọ́lù àwọn local government tí wọ́n create lọ́dà state náà ẹbu wà lù ú kó ń jẹ yìí lè délé kó dẹ́sẹ̀ kùkú orí òjò ń pelé rùbọ́ olórí yìí yọ̀ ẹ̀yin náà wá rèé ẹ mọ̀ lò ó fún interest ti yín wípé tá a bá create local government gbogbo àwọn ṣíàmà yìí àwa ni wọ́n ṣiṣẹ́ fún lọ́jọ́ tó ń bọ̀ orí nítorí gbogbo yín ẹ kò dodo ọ̀rọ̀ ẹ ò fẹ́ gbọ́ ayé ìjẹkújẹ ló jàrá bá gbogbo yín pátákó rogodo ọ̀dájú olórí ẹ gbọ́ kìlọ̀ aráàlú mọ́ ayédáyé kókó jábélé oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀yin lẹ́ṣẹ́ amadógún gọ́ọ̀mẹ̀ntì wọ́n fún ní autonomy bẹ́ẹ̀ bá ṣe ń gbowó èyí tó ṣe pàtàkì jù kíyàn mọ́ bàá mú lórílẹ̀‐èdè yìí ẹ láǹfààní ẹ bá wa ra tractor méjì méjì àbí mẹ́ta mẹ́ta sí lókù gọ́ọ̀mẹ̀ntì kọ̀ọ̀kan ẹ wá fún àwọn èèyàn ní gbèdéke iye owó péréte tí wọ́n wà máa fi gbà láàrin ọ̀sẹ̀ kan tí wọ́n fi mọ bá wọn kó ibì ó rí bóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ àbùṣebùṣe gómìnà Ṣèyí Mákindé ẹ jáwọ́ lápọ̀ tí ò yọ ẹgbómìnira autonomy yìí wọ́n ti gbà á ná orí Supreme Court judgement ni kò sí ohun tẹ́ ẹ lè ṣe sí ó dàbọ̀. Yes, we do need the press now. We need them. Let them uh, hear what I'm saying. I'm, say it, I'm, I'm saying it because Oyo State will get out of this uh, even stronger. we are people that uh, uh, we know what is good for our people. We can run our own affairs. The federal government is not superior constitutionally to the state government. Well, they have more resources than the states, but they are, the jurisdiction is coordinated. So we can do what is uh, uh, right in uh, Oyo State, and we've been doing what is right in Oyo State. So we, we inherited uh, uh local government, you know, owing salaries, pensions, and gratuities. And for primary school teachers, the uh, chairman of NUT is here. Before we came in, their leave bonuses were last paid in 2017. So this administration paid 2018, 2019, 2020, 21, 22, 23. So.